ìrọ̀lẹ́ àná títí di wákàtí. ìjọ mo fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ pé a láti ṣe àwa lọ́kàn káwọn jẹ káwọn Fúlàní ẹsùn kàn tó kó fa gbogbo ilẹ̀ bàbá lọ́wọ́ wa ìyẹn náà láti dúpẹ́ lọ́wọ́ àwọn fìgìláńtì tìsí ìyẹn ká dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà mi gidigidi gan ìrọ̀ oríṣi láti di ọjọ́ tó ti wà ń bí tó ti ṣiṣẹ́ bàbá náà láti fọwọ́ kún un. látùgbà náà látùgbà ń lu ìyàrí tó kò ní sí rárá rárá á láti dúpẹ́ gidigidi lọ́wọ́ Nàìjíríà mi so fún ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn fìdílàǹtì wa ní kìkì láti gbà wálẹ̀ lọ́wọ́ àwọn fúlàní ẹ̀sùn tó ń sọ̀pọ̀ àwọn bàbá tó ń rí ìpinnu tó ń kidnap wọn lù wá so àdìgbọ́n láti yin àwọn fìdílàǹtì kì í sí gidigidi pẹ̀lú gidigidi rẹ́kọ̀dù local government pẹ̀lú gidigidi di àmẹ́fà àdúpẹ́ lọ́wọ́ alága wa local government wa so káde dúpẹ́ lọ́wọ́ gómìnà Ọ̀yọ́ uh, uh, state ìgbìmọ̀ lóṣèlú mákindé fún support àwọn ẹ̀rọ support àwọn fìdílàǹtì wa ní rẹ́kọ̀dù láti láṣeyọrí láti lè lé gbogbo àwọn fúlàní ẹ̀sìn ẹ̀tọ́ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ ìyàwó fúlàní ìrẹ́pọ̀ tó tán ti jàǹbá fáwọn èèyàn yìí a ní láti dúpẹ́ gidi pé mo fẹ́ kí gbogbo ọmọ lẹ́yìn bá pátápátá kárò jire káyìn àwọn fìdílàntì ìrẹ́pọ̀ tó gan o wọ́n sì ṣe ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ ká lọ wọn gidigidi ká kí kábíyèsí wa ìbá òkùsí ó sọpọ́ọ̀tì Eh, ṣe ribiribi táwọn fìgìláńtì rẹ̀ pọ̀ sí lórí àwọn fúlàní yẹ́sìmá yìí torí pé nọ́ba débẹ̀ ló mọ̀ àwọn tá a wọnú gbóǹdì la mọ iṣẹ́ tí a mọ ti ń ṣẹlẹ̀ ń bí a gbọ́dọ̀ a gbọ́dọ̀ a gbọ́dọ̀ yìn wọ́n ká ká ká yìn wọ́n ká dẹ̀ gbósùbà fún wọn láti lè jẹ́ pé kí orí yorùbá ní pé eh, kúṣẹ́ òun ní móríyá kúṣẹ́ ní móríyá o gbogbo àwọn ọmọ yorùbá ẹja ṣe ara lọ́kàn o ẹ má jẹ́ káwọn fúlàní ẹ̀sìn yìí kọ́ gbẹ̀rẹ̀ bàbá lọ́wọ́ o this ilẹ̀ baba alẹ́lẹ́ náà tẹ̀yẹ́ ká jókòó ká mọ̀ sọ pé kíní kan ṣe kẹ́nìkan wá dé láti ibìkan kó wá máa tó àyè pé lùwọ́n náà ti ń ṣe kọ̀ọ̀kan wa bọ̀ nílẹ̀ baba wa lórí ilẹ̀ baba wa ànífà ìgbàrú ẹ ànífà ìgbàrú ẹ rárá kò sí tọ́jọ́ àǹgá ti jáde gbogbo ẹ jìgìrì ká jọ wọnú gbó tira wa ká mọ́ fàyè rú ẹ lẹ̀ so adúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fìdílàntẹ́ rẹ̀ pọ̀ dùn gidigidi kan ọlọ́run ò ní jẹ́ kí ojú tì yín nígbà tí oṣù eh, yẹn bá jiná tọ́lọ̀ bá ṣe tí gbogbo nǹkan bá rí pàṣẹ kó dafẹ́ kó wọn ní wá ẹni kankan wá ti àdẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn nàìjíríà mi wa tí wọ́n fẹ̀mí ara wọn lẹ̀ torí láti wá kojú fúlàní tí ń gbé bọ burúkú lọ́wọ́ kò í o aláti dúpẹ́ lọ́wọ́ àwọn àmì nàìjíríà mi náà dáadáa káyìn wọn tí wọ́n tẹ̀lé wa tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ àwọn náà but gbogbo nǹkan láyé tọ́lọ́run ni because ẹ̀yin tẹ fẹ̀mí ẹ̀bọ́n tẹ̀yin gbé lọ́ọ́ tí wọ́n ẹgbẹ́ tọ́lọ́ bá gbà pẹ̀lú bàtà àwọn fúlàní yẹn gbégbé mọ́lẹ́ bọ́wọ́ ìbéwọ̀n náà lájọ rí yẹn kó tán gbé lọ́wọ́ yẹn so easy ni aláti kọlọmọjẹmi yóò bọ báyìí kọlọmọjẹmi yóò gùn ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ́ yín ẹni ẹlẹ́ni kò ní jẹsẹ́ yín iṣẹ́ tẹ ẹsẹ̀ yín lẹ́jẹ̀ ẹ iṣẹ́ tẹ ẹsẹ̀ yín lẹ́jẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín gan o adúpẹ́ o torí pé tí o bá sẹ́yìn ohun táwọn wí kọ́ la máa wí ojú títí o bá ń bíbáyìí náà tí o bá yẹ kọ́ lọ́wọ́ ń gbèrú yín dìde tẹ́lẹ̀ jẹ́ pé gbólọ́ ẹnìkankan láì gbà nǹkan lọ́wọ́ èmi náà tí mo dé ra tí mo wá mi gbà kọ́bọ̀ lọ ẹnì kankan ẹnì kankan ò lè jáde kó lóun fún mi lówó àbó òun fún mi tẹ́ ń mo wo pé mo fẹ̀mí ara mi lẹ̀ fọmọ yorùbá ni ojú ògbọ́dọ̀ ti yorùbá bẹ́ẹ̀ ni ẹ̀sìn fẹ̀mí ara lẹ̀ tẹ́ fi tọ́lọ̀ fi lòyún láti kápá àwọn fúlàní wọn ìbúkú wọn sọlọ́wọ́n ní jójó tì ẹ̀sìn ẹlẹ́ni ọ̀dẹ̀ tó ní jẹsẹ̀ ilẹ̀ kan sí iṣẹ́ tẹ̀ ẹ̀sẹ̀ ilẹ̀ jẹ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá kọ̀mándà wa ẹ̀ ní jábọ́ láíláí ẹ̀ kó wa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ bàbá wa amúkòkò ẹ̀ kó wa jẹ pẹ́pẹ́pẹ́ láti ọlọ́run ẹ̀ ní jábọ́ ẹ̀ ní kú fún wa já síwájú tí ó mọ̀ dárí wa ẹ̀ á láti dúpẹ́ lọ́wọ́ yín torí ẹ̀yin ni adarí wa ní rẹkọdún bí ẹ̀yin lọ lọrun lò tí ọyẹ ẹ̀yin kan rí báyìí ẹ̀yin kan rí báyìí sọrand láti kápá àwọn fúlàní wọ̀nyí ẹ̀yin ní kú máa lójú nígbà tí sẹ sọ ẹ bá jiná ẹnìkan kò ní wá ẹyìn tì pẹ̀lú ògo Ọlọ́run mo mọ̀ pé ìtẹsẹ yìí o gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ inú ẹ dùn torí pé orí ẹ yá orí gọvnà Ṣèyí Mákindé inú ẹ dùn ọlọ́mọdé mi rè ọ bọ́ báyìí ọlọ́mọdé kó àjẹpẹ́ mọ́dẹ́mọ́ pẹ́ láìpẹ́ láì jìnnà yóò ràn ní sí yín gómìnà yóò ràn ní sí yín tí ó dúpẹ́ tí ó ṣe dànsákì ọmọba lágbára ọlọ́run ẹni ẹlẹ́nu wa ní jẹsẹ́ yín gbogbo àti ọba rán ní sí yín ẹnìkan pé ànípẹ́ ẹnìkan ti kúnnu wa láti ọlọ́run èyí tẹ́ sí arẹ́fọ ara yín gbàsẹ́ yín lágbára ọlọ́run olùpẹ́ adúgbọ́lọ́ tiẹ̀ náà olùkọ́ adúgbòlọ́wọ́ ẹ̀ sunday rumọ̀lẹ̀ ojú òde tí ọ láéláé sunday to sunday ìfàlà. Can we meet your name, sir? Why are we here, sir? I'm here to come and support uh, my people because of the some kidnapper that they stopped them this thing from the PC that's why I come to come and support uh, because I need to upset Nigeria army. The way we support uh, our people in this thing, especially in uh, the and the PC area. So that's why I come to come and support the Nigerian army to appreciate them, especially our vigilante people in Irepodo. Most especially our eh, vigilante people in Irepodo. Irepo and Ololokun. Irepo and Ololokun. Understand Olorun sọ̀rọ̀. That's why I came here to come and support them because I don't want all, this, uh, all the kidnapper people to take over our land from us. That's why I came At to support Which support do you what do you want the government to support? Uh, I want our government. Uh, I need to appreciate our government of our state, the General secretary for their support that they give our state uh, for, for, for our vigilante people in Irekodun and Orelope because it do a lot of uh, support for our people. You understand? So I need to appreciate our government, but we need more support from the government for our people You understand? Safety. Uh, uh, all the governor of uh, Southwest, I need all their support. You understand? For our people to make them be, be happy to know that uh, the government is behind of them. I, I understand what I'm saying. To empower our local security. You understand? To make them be good. So, what do you want to say on this Amotekun that they say people should be uh, should be going online to go and do some registrations? Mm, about that, the, uh, about the Amotekun of that registration, uh, uh, we want the government uh, to, to, to, to support them because uh, immediately I entered this uh, booth, uh, I'm not happy. You understand? All the our farmers run for these people leave their tomato leave their eh, yam leave their cassava leave many things run for, for, for their life you understand so we want our government to to to uh, to empower them to conquer all the uh, kidnap people all the to flush them out in this state especially in this bush in this Kisi area. Your name? So, my name is Sunday Adeyemo AK Sunday Igboho. Thank you so much. Thank you so much èmi ò ní dẹ́ni tó bá sọ pé kí nàìjíríà pín mi ò ní dá lẹ́bi o wọ́n ní ọmọ bàbá ta ni yahoo kí ló ń jẹ orílẹ̀-èdè tó ń jẹ orílẹ̀ ni pé security of life and property one èkejì ni pé àwọn infrastructures tó máa wà nílùú yẹn bí ọ̀nà bí iná bí omi ìkẹta ni pé kán fún yín ní ìlera tó jẹ́ health kán fún yín tó yè kooro láì ní yín lówó púpọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè ìkẹta ẹ̀kọ́ education ẹ̀kọ́ at least kán tiẹ̀ fún yín lẹ́ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ secondary school kán wá fún yín ní scholarship pé ìjọba máa sanwó ti higher institution tó máa fi ní degree o tó bá wá wọ tó bá ta gbá fún ẹ níṣẹ́ o wà á máa sanwó yẹn díẹ̀ díẹ̀ most of the country kan tó ń ṣe nìyẹn díẹ̀ díẹ̀ wà á máa san padà ó tó pọ̀ ọdún mẹ́ta ó ti sanwó yẹn padà fún ìjọba padà. ìkẹrin ni welfare of your citizens ìka ò dọ́gba ńgbà tó bá ti jẹ́ pé ìwọ tó ò tí ì ríṣẹ́ òye báyìí báyìí làwọn máa fún ẹ tó máa fi ríṣẹ́ o ò gbúdọ̀ tọrọ jẹ o ò gbúdọ̀ sábẹ́ bridge tó o bá dẹ̀ tì nílé a máa fún ẹ nílé kótópó iná dẹ̀ máa wà ń bẹ̀ wọ́n bá lọ́wọ́ máa san lówó ná wọ́n bá lọ́wọ́ máa san lówó omi torí owó tá a fún ẹ yìí a fẹ́ kó máa fi jẹun kó dẹ̀ máa fi raṣọ sára ẹ̀. so àwọn nǹkan tó ń pè ní orílẹ̀-èdè nìyẹn táyọ̀ tí kan márùn-ún yìí ò bá ti sí èèyàn wọn máa wò pé ṣé ó wọ̀ tiẹ̀ kí n ṣe wà lórílẹ̀-èdè club lálẹ́ a lè ṣe patí alẹ́ mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílẹ̀ yorùbá kí patí tó bẹ̀rẹ̀ aago mọ́kànlá ni àṣemọ́jú ni street dẹ̀ ni kì í ṣe inú hall pọ̀ wọn inú hall wọn bíyan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ èsì kó ṣe patí waago méjì òru àwọn ọmọ yóò bè àwọlé ni eriwo yà wọlé ni ọkọ sọ yín kẹ́ máa jáde kọ́ bẹ̀sẹ̀ ń gba fóònù yín ọkọ gba kọ́kọ́rọ́ mọ́tò yín ìbọn rèé kọ́kọ́rọ́ rèé kò sí yẹn ìyẹn ló fà á tó jẹ́ pé àwọn kan sọ pé